wọ́n jẹ́ ẹ̀dá kan tó ṣe pé wọ́n ní ikhlasul amali lillah wọ́n ní ẹ̀mí òdodo sí ọlọ́run ọba nínú iṣẹ́ ẹ̀sìn wọn wọ́n a máa fi ẹ̀mí òdodo bọ́lọ́run ọba lò nínú iṣẹ́ ẹ̀sìn wọn à ń bọ̀ wá ṣàlàyé lẹ́yìn bẹ́ẹ̀ náà ló wá ròyìn wọn wípé wọ́n ní àfòfídọ́ bilqada tó túmọ̀ sí. Si mímá yọnu sí alkọdọ mímá yọnu sí alkọdàr mímá yọnu sí pípé gbogbo gbogbo nǹkan tọba adẹ́dá ti pé gbogbo gbogbo nǹkan káwọn nǹkan òun tó máa ṣẹlẹ̀ ẹ gbólóhùn alkọdọ tó túmọ̀ sí alkọdàr lọ́dọ̀ àwọn àfa kan fàǹfà tí ò tó nǹkan wáyé láàrin àwọn àfáà súnà lórí pé ṣé gbólóhùn méjèèjì ṣètùmọ̀ kan náà ni wọ́n ní ni àbí ìtumọ̀ wọn ṣọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan ní ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn àwọn kan ní wọ́n yàtọ̀ síra wọn àwọn kan ní ibi tá a bá ti lò wọ́n papọ̀ ni wọ́n ti ní ìtumọ̀ tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ibi tá a bá ti dákọ̀ ọ̀kan lò ìtumọ̀ kan náà ni wọ́n ní ó dàbí muslim sí mu'min. Eh, nina wa fa to wa ni al آه الحافظ ابن حجر العسقلاني انه فتح الباري ان شاء القضاء باي اني هو الحكم الكلي الاجمالي في الازل والقدر جزئيات ذلك الحكم وتفاصيله اني القضاء òun ni ìdájọ́ ìpìlẹ̀ tó kó gbogbo ohun tí ń bọ̀ wá ṣẹlẹ̀ tó kó sínú ìyẹn ni pé níjọ́sí tá à ń ka hadith yìí bọ́lọ́run ọba ṣe pa gègé láṣẹ kó kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní tá à ń júwe fún ajọ́ yẹn náà ni alkọ́dọ́ wípé ọlọ́run ọba pa gègé láṣẹ wípé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ dìjọ́ àjíǹde tayọ ọjọ́ àjíǹde kọ sílẹ̀ àkọsílẹ̀ yìí òun ni àwọn ń pè ní alukọ́dọ̀ alukọ́dọ̀rọ̀ wa ni ìkọ̀ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn tí ó máa wá ṣẹlẹ̀ tákòókò tọ́lọ́run ọba kọ pé kó ṣẹlẹ̀ tó bá ti ń tó òun ni jù ìyá àti ẹ̀ náà arípin kan nínú àwọn àfa táwọn ní àwọn tó lòdì sí bí àwọn àfáà tá à ń sọ yìí ṣe tó ń ti wọn ìdájọ́ ìpìlẹ̀ yẹn làwọn pè ní alqadar mímọ wá ṣẹlẹ̀ ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ wọ̀nyí ni wọ́n pè ní alqada ṣùgbọ́n sọ́márì ni pé ìyapa tí ò tó nǹkan ni ìyapa nípa lílo èdè ni torí pé gbogbo wọn náà gbogbo àwọn àfáà súnà yìí lẹ́nu wọn kò lórí wípé ọ̀rọ̀ qadar ó ní àwọn ohun mẹ́rin tó kó sínú àkọ́kọ́ ni pé ó túmọ̀ sí pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátápátá ìmọ̀ ọlọ́run ọba ti ṣáájú ẹ̀ ìmọ̀ ọlọ́run ọba yípo ìkejì ni pé ọlọ́run ti kàkọ sílẹ̀ nínú alóhùn mahfuz ìkẹta wá ni wípé bó tiẹ̀ jẹ́ pé ẹ̀dá ló yàn án póun fẹ́ ṣe fífẹ́ ṣe ẹ̀dá kò sọ di tó ṣẹlẹ̀ bí kì í bá ṣe pé ọlọ́run ọba náà fẹ́ ìkẹrin wa ni wípé fífẹ́ ṣe ẹ̀dá kò sọ di tó ṣẹlẹ̀ bí kì í bá ṣe pé ọlọ́run wá dá nǹkan ọ̀hún so ilmullah kitabatullah mashi'atullah wa khalqullah mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ pé sínú tó ń ṣẹlẹ̀ ṣáájú kí nǹkan ọ̀hún tó máa ṣẹlẹ̀ so àwọn afa sunna ẹnu wọn kò lórí pé eléyìí ló ń jẹ́ kádàrà a wá rí àwọn ìjọ kọ̀ọ̀kan tí yapa ẹnu tí wọ́n yapa sí àgbọ́yé àwọn afa sunna yìí tó sọ wọ́n di oníbídà ká lè wá mọ irú àwọn nǹkan táwọn wọ̀nyí kú sí àáṣàlàyé níwọ̀nba torí pé àwọn afa sunna máa ń kì wá ń lọ wípé ọ̀rọ̀ kọ́dọ̀rù kì í ṣe ọ̀rọ̀ kan tá a fẹ́ ká máa tọpinpin ẹ̀ ju bó bá ṣe níìdì lọ wàláhì ó fẹ́ jọ hadith tá a lámàbí fi ń kí wà ń lọ yìí pé tafakkaru fi khalqillah wala tafakkaru fillah pé ohun tọ́lọ́wọ́n ọba dá àríṣàmì ọlọ́run la fẹ́ kẹ́ ẹ máa ronú kàn kẹ́ ẹ lè tara ẹ̀dọ́ ọlọ́run mọ̀ ṣùgbọ́n ẹ má ronú kàn pàápàá ọlọ́run kẹ́lẹ́ fẹ́ tù palẹ̀ ẹ fẹ́ mọ báwo ni pàápàá ọlọ́run ọba gan-an báwo ló ṣe ń jẹ́ bíbẹ ìbò lọ́lọ́run gan ti wá torí pé ẹni mú lọ́pọlọ jù nínú yín tó gbọ́n nínú yín kò ní rí díẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ qadar imam abu ja'far tahawi ó ní alqadaru sirrullahi fi khalqi ó láṣìírí ọlọ́run ọba tí ò mọ ẹ̀dá ẹ̀ òun lọ̀rọ̀ kádàrà ìtumọ̀ ẹni pé kò sí bá a ṣe láàrúnú pẹ̀ tó yóò ṣẹ́kù kókó kan tá à ní rí tú kókó tá à wá rí tú yìí táṣetánì bá ti gbẹ́lòmíì mú ó lè fi sọ́ di kèfèrí nípa báyìí ìkìlọ̀ táwọn àáfàá ṣe fún wa kò túmọ̀ sí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan nípa kọ́dọ̀r torí pé àìní sọ̀rọ̀ kankan nípa ẹ̀ á tún kó àwọn èèyàn sí ìrújú tó lè sọ wọ́n nù wíwá jokùn sílẹ̀ pé gbogbo ibi tá a bá lè ro làákàyè wa dé nípa kọ́dọ̀r gbogbo títọpinpin tá a bá lè tọpinpin náà ni ká máa fi bá ọ̀rọ̀ yìí lò ìyẹn náà tún lè sọ wá nù òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe fílọ́sọ́fì nù tó fi jẹ́ pé níkẹyìn wọ́n á kò make sense sáwọn pé kan sọ pé ọlọ́run ọba kọ̀ọ̀kan kan sílẹ̀ bídíà táwọn kó sí yìí àwọn kan ti kó sí ṣáájú wọn nípa apá àwọn náà tọpinpin àwọn kọ̀dàríyà ìjọ kan ní tá ànábì fi tó jẹ́ kúfùrù ròyìn wọn ó ní alkọ̀dàríyàtu majusa hadhihi al-umma ó láwọn kọ̀dàríyà àwọn ni wọ́n jẹ́ equivalent zoroastrians nínú al-umma yìí àwọn zoroastrians àwọn ìjọ bọnábọná ẹlẹ́bọ ni wọ́n iná làwọn máa ń bọ ìgbàgbọ́ wọn ni pé gbogbo tí ń jẹ́ dáadáa tó bá ṣẹlẹ̀ ara ìmọ́lẹ̀ ló ti jáde gbogbo tí ń jẹ́ aburú tó bá ṣẹlẹ̀ ara òkùnkùn ló ti jáde àwọn ò gbà yí pé ọlọ́run ọba ló dáhùn nǹkan wọ̀nyí tí mo ẹ̀ ṣáájú lànàbí náà fi ń fi àwọn kọ̀dọ̀ríyà táwọn náà ò gbà yí pé kádàrá ń bẹ pọ́lọ́run ọba kọ́ táwọn náà ò fi gbà táwọn náà lànàbí fi ń fi wọ́n wé àwọn eh, mọ̀júùsì ó sì ti sọ ń bì kan ó ní ẹni tí ò gba kádàrá kò lákọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ so dájúdájú ní tó ń pè wọ́n mọ́ kúfùrù ni so kí ni táwọn kọ̀dọ̀ríyà gbàgbọ́ wọ́n gbà wípé ọlọ́run ọba tó dá gbogbo wa yìí lẹ́yìn tó dá wa ó yọwọ́ so àwa là ń ron tó wù wá là ń yan tó wù wá níṣẹ́ là ń dáṣe ọwọ́ wa wọn lọ́lọ́run ọba kọ́ ló yàn án òun sì kọ́ ló dáa tọlọ́hun ni pé ó dá wa kalẹ̀ èrò yìí àwọn afáàsúnà ni wọ́n fi ròyìn ọlọ́run ọba tí ó sì tọ́ ká fi àìmọ̀ ròyìn ọlọ́run ọba ẹni lọ́lọ́run ọba ò mọ kò nímọ̀ tí ẹ̀dá fẹ́ ṣe kó tó ṣe é ńgbà tó ṣe tán lọ́lọ́run tó mọ̀ wọ́n ló ti fa àìmọ̀ ròyìn ọlọ́run ọba ìròyìn yìí ìròyìn tó sọ ní di kèfèrí ni ìyẹn bẹ́ẹ̀ àwọn jabaríyà àbírádà àwọn kọ̀dọ̀ríyà yìí kan náà a tún rà wọn kan nínú wọn táwọn ní àwọn tiẹ̀ gbà pọ́lọ́wọ́n ọba nímọ̀ ohun tí ó ṣẹlẹ̀ kó tó máa ṣẹlẹ̀ èyí táwọn ò gbà ni pé ṣọlọ́run ló wá dáṣẹ́ ọwọ́ ẹ̀dá wọn ní rárá ọlọ́run kọ́ ló dá ọlọ́run dẹ́dá ẹ̀dá wa ń fi èrò tiẹ̀ yan tó bá wù ú ó wá ń dá nǹkan ọ̀hún ọlọ́run sì sọnù Quran clearly pé anabi Ibrahim nígbà tó ń bá wọn ìjọ ẹ̀ tó ń bá wọn fa ta ló tọ́kásìn ta ni ò tọ́kásìn ó ní kò tọ́kẹ́ sin àwọn nǹkan tí ẹ fọwọ́ ara yín dá nígbà tó jẹ́ pé wallahu khalaqakum wa ma ta'malun tó jẹ́ pé ọlọ́run ọba ló dá yín náà ló dá wọn iṣẹ́ ọwọ́ yín so èrò àwọn Qadariyya pé ọlọ́run kọ́ ló dáṣẹ́ ọwọ́ ẹ̀dá èrò tó tako àkọsílẹ̀ nẹ́sọ̀ Quran ni ó sì tako ní ti aṣáájú ẹ̀dá náà tó ṣàlàyé fún àlùmọ́ yìí àwọn ìjọ kejì táwọn náà jó ní bídà àbí tiwọn àwọn jàbàríyà tàbá láwọn eléyìí ṣàṣe ètò àwọn jàbàríyà ṣàṣejù nípa kádàrà ń tiwọn àwọn níbẹ̀ ni kádàrà ń bẹ ọlọ́run nímọ̀ gbọ̀n kan tó ṣẹlẹ̀ ọlọ́run yọ̀ǹda kó máa ṣẹlẹ̀ ọlọ́run ló dá ṣíṣẹlẹ̀ wọ́n ní kódà ẹ̀dá ò tiẹ̀ ní nǹkan kan tó jẹ́ pa tóun fẹ́ kó nu ọ̀rọ̀ kádàrá wọ́n ní gbogbo iṣẹ́ tó ń tọwọ́ ẹ̀dá ṣẹlẹ̀ pátápátá ó ń ṣẹlẹ̀ nítako choice ẹ̀dá ni ẹ̀dá kọ́ ló ń yàn án ọlọ́run ló jẹ wá ń pa lórí gbogbo iṣẹ́ tá a bá ṣe so ohun tá à ń pè ní free will choice àwọn jàbẹ̀ríyà ní kò sí fẹ́ dà nígbà táwọn kọ̀dọ̀ríyà ní ẹ̀dá ní total free will total choice àwọn jàbẹ̀ríyà ní rárá kò tiẹ̀ ní kankan rárá ni tó túmọ̀ sí pé tẹ́dá bá ṣiṣẹ́ ẹ̀sìn tá a fẹ́ fi yìn wọ́n lóun kọ́ ló ṣe ọlọ́run ni àwọn agbọ́n tó fẹ́ ju eléyìí nígbà míì lẹ́nu àwọn tí wọ́n máa ń pera wọn ní mutasawwifa tó bá jẹ́ ihun táwọn náà gbà lérò pẹ̀lú ẹ̀ ni wípé ẹ̀dá òfin nǹkan contribute sí iṣẹ́ tó ṣe èrò àwọn jàbàríyà nìyẹn èrò bídà ni àwọn jàbàríyà ni bẹ́ni tó ṣeré ò ṣe ní nǹkan kan tó fi ṣeré látọ̀dọ̀ tiẹ̀ ṣé pọ́lọ́hún jẹ́ ń pa ṣeré ni wọ́n lẹ́ni tó ṣe bí náà òun kọ́ ló ṣe ọlọ́run náà ló ṣe làwọn àfáàfin ní àjàbàríyà múrjíà ni wọ́n nínú ìgbàgbọ́ wọn àwọn múrjíà àwọn ni ò gbà péṣẹ́ kan tó jẹ́ṣẹ́ rí ó lékún ìmánì àbí iṣẹ́ kan tó jẹ́ṣẹ́ bí òde ìmánì kù ìpìlẹ̀ èrò yẹn náà ni wípé àtiṣẹ́ rí àtiṣẹ́ bí tá a bá rí lọ́wọ́ ẹ̀dá ẹ̀dá kọ́ ló ṣe ọlọ́run ló ṣe torí náà ànábì Musa alayhi salatu wasalam tó wá jíṣẹ́ ọlọ́run fún ayé iṣẹ́ tó jẹ́ kì í ṣe ń tá a fi yin musa à ń pè mọ́ musa ni ṣùgbọ́n ọlọ́run ọba ló ṣe é firaun tí musa wá takò tóun náà takò tọlọ́run à ń peṣẹ́ firaun mọ́ firaun ni ọlọ́run ọba ló ṣe é sọlọ́dọ̀ tí wọ́n ọlọ́run ọba ń jẹ gbogbo wa ń pa ni wọ́n lápèjúwe ìṣẹ̀mí wa bí ìgbà téèyàn mú ìyẹ́ sínú atẹ́gùn tó wà jùlẹ̀ atẹ́gùn wa ń fẹ́ síbi tó bá wù ú. àbí bí ìgbà téèyàn de èèyàn kan lọ́wọ́ lẹ́sẹ̀ tó wẹ̀wù sí lọ́rùn tó wá gbèjù sínú omi ó wá ń pa láṣẹ ẹni tó wẹ̀wù sí lọ́rùn tó dè lápá lẹ́sẹ̀ wá ń pa láṣẹ pé aṣọ ẹ̀ ò sì gbọ́dọ̀ tutù mo ṣó ń jù ẹ́ sínú odò yìí ẹ rí i pé èrò burúkú ni wọ́n rò sọ lọ́wọ́n ọba wọn lọ́wọ́n ọba ń jẹ wá ń pa túláàsì ni so ó pàṣẹ pé ká má jalè ká má ṣe ṣìnà ká má ṣẹbọ òun sì ló yàn án fẹ́ni tó ń ṣe é tó ń tọ̀ òun ò sì ní choice kò ní free will èrò burú ni sọlọ́wọ́n ọba so àti àwọn kọ̀dọ̀ríyà àti àwọn jàbàríyà kò sí kan nínú wọn torí ọ̀rọ̀ kádàrá gbọ́yé bá ṣíwájú ẹ̀dá ṣe jú ẹ̀ fún wa bó ṣe jú ẹ̀ fáwa ni wípé ìmọ̀ ọlọ́run ọba ṣáájú gbogbo nǹkan kó tó máa ṣẹlẹ̀ ìmọ̀ tó mọ̀ yìí ló fi wá pa gègé láṣẹ pé kó kọ sílẹ̀ tó ń bọ̀ wá ṣẹlẹ̀ tákòókò tí nǹkan ọ̀hún bá wá ṣẹlẹ̀ bá wá tó ó fún ẹ̀dá níyọ̀ǹda pé kẹ́dà ròyìn tó fẹ́ tó fẹ́ yàn liman sha'a minkum an yataqaddama aw yata'akhkhar so ọlọ́run ọba fún ẹ̀dá láǹfààní kó yàn yìí tó wù nínú iṣẹ́ tó fẹ́ ṣe ó jẹ́ iṣẹ́ rere ni o àbí iṣẹ́ ibi inna hadaynahu sabila imma shakira wa imma kafura nínú kẹ́dà ó jẹ́ ẹni tó mọ̀ọ́re sọ́lọ́wọ́n ọba tó fẹ́ ṣọpẹ́ àbí kó jẹ́ni tó ṣàìmọ̀ọ́re sọ́lọ́wọ́n ọba tó yà kìfìrí ọlọ́run fún wa ní free will ṣùgbọ́n lẹ́yìn tó bá wá mú èyí tó fẹ́ wù ú èyí tó wù ú tó fẹ́ ṣe yẹn kò lè dá ṣe láláì jẹ́ pé ọlọ́run ọba náà fẹ́ ló ṣe ní wàmá tẹ̀sà ún ìlà ìyẹ̀ṣà Allah so intẹ́yìn bá fẹ́ kó ṣẹlẹ̀ kò ní í dá ṣẹlẹ̀ àfi tọ́lọ́run ọba náà bá fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run wá fẹ́ kó ṣẹlẹ̀ ò tí ì túmọ̀ sí pé ọlọ́run yọ́nú sí i ààyè ọ̀tọ̀ nìyẹn fífẹ́ pé a dá nǹkan lọ́lọ́run ọba ń sọ yìí ó fẹ́ ọlọ́run náà fẹ́ ló ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò yọ́nú sí i so àìyọ́nú sí yẹn ó lè báyà wá fẹ́ni tó ṣe ṣùgbọ́n kó fẹ́ fífẹ́ tiẹ̀ ò dá jẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ láì jẹ́ pé ọlọ́run ọba náà fẹ́ ó di nǹkan mẹ́ta tá a ti dárúkọ ń sìn ìmọ̀ ọlọ́run ṣáájú àkọsílẹ̀ tẹ̀lé ẹrú ọlọ́run náà wá bá fẹ́ ẹrú tó wá fẹ́ yìí kò lè dá nǹkan kan dá ọlọ́run ló wá dá nǹkan tó fẹ́ yẹn ní nǹkan fi ṣẹlẹ̀ so àárí pé mẹ́rẹ̀ẹ̀rin ó pé sínú ẹ̀ kí wá nípa tẹ̀dá kó nú ẹ̀ ipa tẹ̀dá kó nú ẹ̀ náà ni pé ẹ̀dá fẹ́ ó yàn fún yíyàn yàn yẹn òun náà ni ó jẹ́ ní ẹ̀tọ́ sí yẹn ọba sí ni yíyàn yàn òun náà ni ó jẹ́ kí a máa tọ́ sí lọ́dọ̀ ọlọ́run ọba tó wá di pé yín tẹ̀dá fẹ́ tó yàn yẹn yín tọ́lọ́run ọba ń bínú sí mi eléyìí ló wà láàrin méjì ìgbàgbọ́ àwọn kọ̀dọ̀ríyà àti àwọn jàbàríyà àwa gbà pé ọlọ́run mọ̀ nípa ẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run kọ sílẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ báwa náà ṣe fẹ́ tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run ọba ló sì dá iṣẹ́ yẹn sí wa lọ́wọ́ ìpín tiwa ń bẹ̀ ni pé a fẹ́ fífẹ́ tiwa yẹn fífi ọlọ́run wá gòrí ẹ̀ kó tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àwọn kọ̀dọ̀líyà wọn lọ́lọ́run ò mọ̀ sí àwọn jàbàríyà àwọn lọ́lọ́run mọ̀ sí ọlọ́run fẹ́ ọlọ́run dá ọlọ́run tú láàsí wa ṣe ni so èyí táwa láà fẹ́ àyàn yẹn wọn ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí ló bà gbogbo ohun tó ń jẹ́ túmọ̀ iṣẹ́ ẹ̀sìn jẹ́ tí ò jẹ́ kí iṣẹ́ ẹ̀sìn ó nítumọ̀ kò jẹ́ kí yíyapò kí ìsọ́lọ́ǹgan ó nítumọ̀ torí pé àwọn ń sọ pé àti Musa àti Firaun ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ tọ́lọ́run fi ń ròyìn wọn àbòsí ni sọ́lọ́run ọba gbàkíyà ọba tó lóun fún wa ní àǹfààní káyan iṣẹ́ rẹ̀ àbí iṣẹ́ ẹbí tá a fẹ́ ṣe so pẹ̀lú ògo ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú nínú àlàyé lórí ọ̀rọ̀ kọ́tìrì tó bá di àárọ̀ ọ̀la ká tó bọ́ sí abala mi abẹ́ ọlọ́run kó má ṣàì fún wa ní àgbọ́yé ẹ̀ níyì tí ò ní jẹ́ ká kú sí bídà àwọn qadariya báwọn jabariya subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wa rahmatulahi wa barakatuh.